that I live in. They're actually living Y'all diplomat. Y'all one, two, three, four, five. They're actually living. Diplomats. Y'all diplomat. Y'all one, two, three, four, five. They're living. tó gbàdọ̀balẹ̀ ọba mo kí yín mo kì í gbogbo ibikíbi tẹ́ bá wà tẹ́tí ń gbọ́n mi àbí tẹ́tí ń wò mí orúkọ tèmi ò yí padà yèyé dára global yèyé dára ọmọlúàbí one òní mò ń jẹ́ ṣé ti rí fídíò tẹ́wọ̀n ẹ má jẹ́ kó yẹ ẹ lẹ́nu má jẹ́ kéèyàn kọ́kọ́ pa jálọ̀bọ̀ fún ẹ ní nàìjíríà o jà fún orí ẹ ló kù jà fún orí ẹ kò sí jà fún jó nàìjíríà ṣé orí gbogbo leaders tó ń pàtẹ́wọ́ tẹ̀lé lẹ́yìn yẹn tó bá ti di kàráǹgídá tán rí pé gbogbo ẹ ti dojúrú tán wọ́n ní private jet gbogbo wọn wá ìwọ ò ní bó ṣe máa dẹ́kú tọnu ó ti rí bẹ́ẹ̀ bóyá kò tún tí yí ẹ Abuja mall short operations over security threat ṣe bó ti rí ah, Nigeria media house gan wọn lè háìdí ẹ nǹkan tó sì fi kọ kékèké báyìí tí wọn sọ many many things nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ gangan wọn ò fẹ́ kẹ́ wà panic ni o nǹkan máa ṣẹlẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ nàìjíríà ẹ ti rí àwọn US department wọ́n ti receive alert wọ́n ti gbọ́ gbogbo information for fún US láti máa kó gbogbo àwọn citizen wọn tí wọ́n ṣiṣẹ́ nàìjíríà kí wọ́n máa kó wọn lọ nísìn o rò pé wàsá ni my dear ìgbà tí ìjà Ukraine àti Russia fẹ́ bẹ̀rẹ̀ bí àwọn US ṣe bẹ̀rẹ̀ sí ní withdraw àwọn citizen wọn kúrò náà nìyẹn àwọn èèyàn rò pé irọ́ ni irọ́ ni Putin ò ní ṣe kọ́kọ́ ó halẹ̀ ẹnu ẹ̀ láwa lẹ́ni US ti ń withdraw àwọn citizen wọn back home Lagos state especially is among the city tí wọ́n fẹ́ wá àtáàkì máa má ṣọ ẹbí kiri máa ṣe five million máa ṣe kiri don't worry ǹjẹ́ o mọ àwọn ibi tí wọ́n sọ wípé wọ́n fẹ́ attack tí wọ́n fẹ́ ti attack tí àwọn terrorists ń tán target. Hmm. o ò tí gbọ́ jẹ́ ń já ẹ sí àwọn church ṣé o ti gbàgbé o sì rántí ti ọ̀wọ̀ eléyìí tó máa ṣe nísìnyí kò ń ṣe ṣọ́ọ̀ṣì tí ó kún ṣọ́ọ̀ṣì tó lérò òun dáadáa ni o mosque tó lérò òun dáadáa wọ́n ń bọ̀ fún party large gathering ẹ̀yin tẹ́ láìkì ó wà ń bẹ̀ mí ní ẹ má ṣe party o ṣùgbọ́n múra o ìkànnì kò múnu méjèèjì gbogbo owó aṣọ tó kàn lọ́mú aṣọ ẹbí aṣọ ẹbí gèlè ẹbí bàtà ẹbí ìborùn ẹbí tó mú kiri ilẹ̀ ẹbí apá ẹbí apá yàtì sí ẹ lára gbogbo owó tó fi ń ṣe tó kàn ń wèsì dànù ó ní lọ máa fi róúnjẹ sílẹ̀ ń sìn kó ra omi kó ra àwọn many eh, many things bíi pain relief and kọ̀ọ̀kan ṣubi in case of anything my dear ebi tó máa payé ní nàìjíríà ní any moment from now wọ next year till when no God, nobody knows òun lè wò lọ́ọ̀kan yẹn ẹ tí rí flood tó ń ṣẹlẹ̀ bóyá ò tí ì gbọ́ Nigeria government ní ó di thirty years after to this time kí wọ́n tó lè kọ́ọ̀bù flood ipe omi ń yalé àgbàrá ya ṣọ́ọ̀bù wọn ní capacity Nigeria government ní nǹkan tó fi lè kọ́ọ̀bù ẹ̀ kò sí nǹkan ó ṣe nǹkan tó ní sílẹ̀ wọn kankan sílẹ̀ you are your own peril ó ṣe mí láàánú fún ẹ ìwọ yẹn ló tó wá lọ pàtẹ́wọ́ lẹ́yìn àwọn tó lè rí kankan ṣe fún ẹ láwọn tó ti wà òkè tán wà pátájálé wọn wà pa ẹ̀yin tí ìyà ń jẹ ṣó lè dúró lẹ́gbẹ̀ẹ́ ajálé wọn ni jẹ́ kí n kà fún ẹ kó lè mọ̀ ìwọ ni kó máa tanra ẹ o báwo ẹ o da orí social media rú kó máa sọ pé irọ́ ni irọ́ ni mò ń bọ̀ wá jèrè ọ̀rọ̀ lára yín jẹ́ sáré kà fún ẹ punch ni o the management of the Jabi Lake Mall in the Utako area of Abuja has shut down its operations on Thursday amid the threat to security in the Federal Capital Territory. I read further. In a post on the mall's Instagram page at Jabilak Mall Nigeria, the management revealed that although it wasn't its intention to disrupt activities, they are taking the decision for the safety of the shoppers and, st and staff of the establishment. They, they added that they were reviewing the security situation with the relevant authorities and that the mall will be reopened as soon as possible. Um, for tó bá pè mí tó ń pe pati kan tó bá mọ̀ pé kìíní ó jẹ́ jókòó lé ẹ̀ lásìkò àsìkò tó ń lọ pati kan lélẹ́ yìí àsìkò tó kàn fẹsẹ̀ gbálẹ̀ kiri títí tó kàn máa rìn máa ṣe máa tọrọ owó kiri nínú páàkì tí ẹ bá ẹ motor park ó wà lára ibi ti fẹ́ attack shopping mall ọjà ibi ọjà tó wà open táwọn èèyàn máa ń pọ̀ ó wà lára ibi táwọn terrorists fẹ́ attack kì í ṣe ṣeré ṣeré òun ni fídíò tó ń wò lọ yẹn àwọn ará US wọ́n ti kó gbogbo àwọn èèyàn wọn my dear kó tó lè yẹ apẹ́ US ló ń withdraw àwọn èèyàn wọn kó tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ Europe gan wá bẹ̀rẹ̀ sí ní withdraw àwọn èèyàn wọn wá wá fi ẹ̀yìn nìkan sílẹ̀ ìwọ tó sì ń sọ pé irọ́ ni nàláì nàláì ni ṣebí lọ́yìn ọjọ́ mélòó orí bí airport ṣe máa ń kún àkúfàyà anybody tó bá ní access wọ́n ṣe kí ni jápa jókòó síbẹ̀ kó lọ máa ka pay for lulẹ̀ jókòó síbẹ̀ kó máa pariwo bí jókòó síbẹ̀ kó máa pariwo Àtíkù Àtíkù tó jẹ́ wípé àwọn Fúlàní herdsmen pa àwọn èèyàn burúkú burúkú ní Bayelsa kí l'Àtíkù sọ Àtíkù ṣe ló ń support àwọn Fúlàní herdsmen as a matter of fact Miyetti Allah is Àtíkù Àtíkù is Miyetti Allah ká ẹ lè mọ ogun tó ń jà yín ẹ wá fẹ́ lọ dìbò fún Àtíkù the same Àtíkù tó ń pa yín tí Fúlàní herdsmen tí wọ́n pa yín tí ò lè condemn nǹkan burúkú táwọn fúlàní herdsmen ń ṣe tó ń protect fúlàní herdsmen the same set the same people set of people ṣé olùlẹ̀ ìjọba olùlẹ̀ lẹ́tìrí tó ti wá sọ̀rọ̀ ní tó ti condemn killing àbí terrorist no ẹ̀hún lẹ́yìn gbogbo yín pariwo àwọn lọ́kàn àwọn èèyàn ẹlòmíì àti ẹ̀sọ́ ọ̀hún máa ń fọ́nì lórí social media nínú comment wọn wàá máa gbọ́ don't worry gbogbo eléyìí tí gbogbo yín ṣe yẹn Obi is coming to take over Obi yín wo kí ló bí fẹ́ ṣe nínú wàhálà tó wà lẹ́ẹ̀ ẹ kàn fẹ́ pa ẹni ẹlẹ́ni ni ẹ kàn rí sí hope ni kò sí hope Nigeria is hopeless there is no hope in Nigeria nobody kan gbé jẹ́ẹ̀lì tuntun kó sọ̀kalẹ̀ látọ̀kọ̀ ọ̀run lẹ́ni kò lè rí kankan ṣe Nigeria ibẹ̀ ni ìwọ́jọ́ kò sí tó ń dí sí ìwà rẹ̀ tẹ́rọ ara ẹ pa o Yorùbá nation lèmi dìbò fún o ọmọ Yorùbá ọ̀rẹ́ kékeré tí mo fẹ́ ṣe yí nìyẹn bẹ̀rẹ̀ sí ní tẹ́rọ ara ẹ pa àwọn ìjọba amẹ́ríkà wọ́n ti kó fámílì wọn ẹbí wọn òṣìṣẹ́ wọn gbogbo wọn náà ti ń kó kúrò ń lò